لله الحمد لله والصلاة والسلام على رسول الله هذا فرصة الله ọba tí yóò fi ìṣẹ̀lẹ̀ tó wà láti àná tó sọ wà ní òní. Ramadan ti ọdún yìí díẹ̀ díẹ̀ ó ti lọ bí àdébẹ̀rẹ̀ ayé àní ògùn yẹn ní ọlọ́dẹ̀dẹ̀ ọ̀kan wa. ọlọ́run wa ló ṣe lẹ́yìn ní ọ̀kan òfin ẹ̀rẹ̀ ọ̀kan wa. ọlọ́dà ló dá ìrànlọ́. ọ̀sán òní lágbára lọ́wọ́. ojúṣe lọ́kọ̀ láyà láàrin àwọn. wàjibá ti gbàgbé yìí tàbí ṣòkòtò gbàgbé yìí. ojúṣe ọkọ aya àti níṣe aya sí ọkọ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó láti tó ta wà yìí wọ́n á ṣe tí ó lànà púpọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbẹ́jọ́ lẹ́yìn ìgbókù láti rí i pé fẹ́yìntì ká ó ti tẹ̀lẹ̀ láàrin lọ́kọ̀ láyà. kí ni tí ń fa ilé yìí kò tí ń gbọ́ pàdé pé ìyàwó ọkọ ojúṣe rẹ̀ lọ́kọ ọkọ náà sì máa mọ nǹkan tó jẹ́ ìwọ àtúnjúṣe ìta ìkókó fún ìyàwó rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù oríṣiríṣi àlàáfí oríṣiríṣi ìwọ ojúṣe ńlọkọ ńlọwà ojúṣe ẹ̀dá sọ́nà àti sọ́nà tó fi ṣẹ̀dá lẹ́sàn-án lè lórí ọkọ síyàwó bàbá sọ́mà ọmọ sí bàbá àdéjúṣe ní kọ̀ọ̀kan wa tí àwọn kan jẹ́ aládùúgbò wa kódà níbi sẹ̀rí àtò sọ nípa ojúṣe lé ojúṣe ojú ọ̀nà sẹ̀rí àtò mẹ́rin bá tẹ bá mẹ́rin ojú ọ̀nà kí làwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ ètí ojú ọ̀nà tí ó jẹ yín ọ̀sán òní kó ṣe sọ síwájú wàjibáàtì gbàlẹ́yìn ntọ́jẹ́ dandan fún ọkọ láti ṣègbéyàwó àti ntọ́jẹ́ dandan fúnyàwó láti ṣe padà fún ọkọ rẹ̀ ẹ̀jẹ̀ abẹ́rẹ́ látòrí wàjibáàtì zawùjí ní zawùjáde àwọn tó kọ dandan fún ọkọ gẹ́gẹ́ bí ojúṣe ẹ̀tọ́ fẹ́ kọ́kọ́ kó ṣe fúnyàwó rẹ̀ ojúṣe àkọ́kọ́ alùpàpà ò lè ṣòro àwọn àdéhùn tó wé lójú ọ̀nà nígbà tó gbé yìí tó sì gbà fún ọ ọ̀sàdéhùn ó ṣe bá ó ṣe àwọ ó ṣe kòkò ó ṣe bàbá síláṣọ ọ̀sàǹkà òwúrẹ̀ àwọn májèmú tó ń dá sí àwọ rẹ̀ wọn ìdánilẹ́kọ̀ọ́ pé àwọn májèmú náà. òjíṣẹ́ náà wà sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ́sọ́lá ó ní ìnà àkọ́ ṣòro àyíwáfà mi na ìlẹ́tù mi ìtòrò jù. èyí tó yẹ ká ẹ pé jù nínú ìyẹn ní pé àsìkò ṣòro ti lọ bá ṣòro ti lè ká àwọn ìjẹ́rìí tó gbé lójú ọ̀nà tó gbàgbọ́ àgbẹ̀yìn tó gbàgbọ́ fún ìrìn kò pé ojúṣe mi. kí ló fà á látàrí wípé ọlọ́run kan bá ti kí ọlá ó pa wá láṣẹ. àdéhùn tó ṣe fọ́lọ́ ní kò pé ètò ìṣe láàrin ara yín náà ẹ̀fọ́ nígbà pẹ̀lú wọ́n sọ nípa májẹ̀mú èyí tí máa ń wà láàrin ọkùnrin àti ìyàwó rẹ̀ ọ̀nà oríṣi mẹ́ta làwọn àgbà òní wọn pín sí. bàbá wa àlùfàkọ́ bí kọ́lọ̀mbà ní kẹ́ bàbá wọ́n ní aṣọ́rọ́ tó fi nìka mọ̀kálà tó fi hàn. fàmílì ha màá yẹ ìgbèkùn àbá òní ìtìfáfá. wọ́n sábà sọ nípa àwọn tó sílẹ̀ tó ti rí pé mọ̀kálà fún sí ya ẹnu àwọn àfọwọ́ kò lè lórí àwọn kan lè wà. fàmílì ha máa yẹ kí wọ́n fáwọ́ bí a lè ti fà á kọ́ yìí. wọ́n bẹ náà wọ́n jẹ̀bi ìtìsí wípé ọkọ̀ dandan fọ́kọ láti ṣe fún ìyàwó sẹ́nu àwọn àfà tó lè kò lè lórí. kí ni tọ́kọ̀ dandan fọ́kọ láti ṣe fún ìyàwó sẹ́nu àwọn àfà kò lè lórí. ولتأمر الله به من إمساك بمعروف أو تسريح بإحسان تدلل ẹni pé lókun gbà tí àwùjọ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́ba mọ̀ pé ó ṣe dáadáa sí ìjọba ọ̀dọ́lá bí òrùlé rẹ̀ tọ́ba tí a mọ̀ pé ọ̀hún náà ní ẹ̀mí rẹ̀ ò kó kó o ṣe déédéé pẹ̀lú rẹ̀ àwọn tẹ̀sán yẹn ń gbé sáànì yá àtúnyẹ̀kọ́ máa lọ pẹ̀lú dáadáa. ومنها ما لا يوفى به اتفاقا أما جمعك بنفسي أنا ما أفاق لي به رأيا وفي اللي تقول أقول لكم أقول لكم أقول لكم yọ kàtà mo fẹ àwọn ọmọ ti gbọ́ mi nbọ bọ wa nbọ nbọ bá ti pé ọba la mọ bá kọ wá bẹ ti àwọn ọmọ gbẹ tó ń bẹ̀rẹ̀ fún ọmọ rẹ̀ wọ́n ní kọ́ wá ṣe tá ọmọ oko ni mí orí mi lára oko oko wa náà lájọ máa gbé tó bá ti wù ọ bẹ́ẹ̀ kò lè tẹ́ lọ kọlọ́dá ìlú kọlọ́ àtẹ́kọ́ lè kó ṣùgbọ́n oko wa náà lájọ máa gbé. tàbí mo pé èmi ò ní sí ìrìn àjò pẹ̀lú rẹ̀ ẹgbẹ́ ìtẹ̀kọ́ àlàyé kúlà ní mọ̀nzíríà ìlànà mọ̀nzíríà. cewa liman yana zai ko ba ke rauni wa ma zuwa ke kula والمراد بالشروط في الحديث قال عمر رضي الله عنه إذا تزوج بشرط أن لا يخرجها لبنا àwọn afá àti máa gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn náà lọ́nà àtọ̀ wọn jí ẹ̀rọ láti fọkọ rẹ̀ fi pé ó ṣe ń májàmú tó tọ̀ tọ́ba ti lè tán ni ìlú wa tí wọ́n wà náà ní wà ó ó ti dàgbà fọkọ láti bó mi ṣe wí. بهذا القول قال الإمام الشافعي وأحمد والإمام قال في الاختيارات وابن أي اتفق قبل ألا يخرج من دارها أو بلدها أو لا يتزوج بها أو لا يتسرى أو إن تزوج عليها فلا تدركها صح الشر رمز جميلة من الخلاف من الاختيار الطبيعي طبعا نيجي إلى الدولة في ọkọ tó bá gbé májèlú fún ìyàwó yálà nígbà tí wọ́n ti rà kéde yìí tí wọ́n sùn ọkọ tàbí síwájú àsìkò náà ìyàwó ti àtọkọkọ wípé tọ èrè àfààní kó tó máa jẹ àfààní lọ́wọ́ ìlú wa ọmọ ìjọ tó wá sẹ́yìn náà pàlà àwọn ọmọ ìmọ̀lá àmì ní alẹ́ ìṣẹ̀lẹ̀ àti ìyá rẹ̀. jáde ní ìwà o àyẹ̀fẹ́ tẹ̀ kọ́ ìyàwó mú wa ní májèmí kọ́kọ́ pé alẹ́ ìlú ọ̀rọ̀ àlẹ́yà tó bá ti máa gbọ́ òfin ní ìfẹ́ lẹ́yìn àlọ́lọ́ wa o òní ti ká níyàwó lèyìn sáré tààrà ọdẹ àwọn àyẹ̀fẹ́ tẹ̀ ó fún májèmí pé èyí tó ń tọ́ ìgbẹ̀jẹ̀ àlẹ́yà tó o fẹ́ lè fẹ́ lẹ́yìn فلا تصديقها ملك وملك أنتم إذا طبعا فقط صح الشرط مجد مجد تدعي ثم لدى من حنابلة الذين اللغة قل أعطيكم بي ولو خدعها فأخرجها ثم كرهته لم يكن لها ń tọ́ kọ́ wá san obìnrin jẹ lábala mẹ́jẹ̀bí ìtàwé yìí tó tóbi wá níbi rárá mo sọ fún ọ bẹ́ẹ̀ lè bọ́ ìrìn àjò ọ̀nà àǹfààní láti jẹ nípa ọ̀. àdéhùn ṣe àkọ́kọ́ tí ọkọ sọ́kọ̀rọ̀ pé fúyàwó rẹ̀ àwọn tó ṣe láti mú nípò ọgbà fún ọ àti kó tó gbà fún ọ. àdéhùn àti kí ìmúṣẹ kò yà dé báyìí ó ti rẹ̀ kí àwọn àdéhùn náà láti gbé síwájú owó sí níbi òní wọn jẹ́. ẹgbẹ́ lẹ́ẹ̀kejì èyí tí ọkọ fẹ́ kọ́kọ́ sí ìyàwó rẹ̀ tó ń bọ̀ ní ìṣúná ọkọ gbọ́dọ̀ máa fẹ́ ìyàwó rẹ̀ sí pẹ̀lú dáadáa ìwà tó dáa ni làwọn kò ní ìyàwó rẹ̀. bali kuko ni kile ndani nkalikuti wa nkalikuti wa furaha ndiyaoni akona nzee namalishe ìgbésí ayé òun àti ìyàwó ń lé àdúgbò olóńgbò àti ìlú eléyìí ọ̀rẹ́ ojúṣe ọkọ̀ sí àwọn ìdílé bá fún un báyìí wọ́n ti ń lọ sí ìgbò. Ṣé ìgbésẹ̀ ọ̀sán ni kẹsìlámù ni àtẹnudẹ lẹ́sẹ̀ rẹ̀. àlejò wa ti kó ṣe fún ọmọ ayé tẹ̀lé tó. من الحديث والاشتراك صلى الله عليه وسلم يقول أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا الفقه بإيمان من الجاهل فوق الجنوب على يتمتع الجبار وخياركم خياركم لآلهم الفقه láyé mi ọ̀yẹ́ lọ́kùnrin ọ̀yẹ́ lọ́kùnrin. máa ń pamọ́ ẹ̀ láti mú ọ̀dẹ̀ gbọ́dọ̀ nìkẹ́. Màá tẹ́ ọ̀dọ́ wọn kọ̀ tẹ́lẹ̀ mẹ́rin ẹ̀ wá táwọn eré òjijì náà. Àníbi ni wọ́n pamọ́ ẹ̀ láti mú wọn fà lé wọn àti ọ̀dẹ́ lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. Màá mú àwọn ọ̀dọ́ wọn ní à ìrẹ́jà lọ 买材料了。 ìgbàgbọ́ náà ni pé àdínàkọ̀ ọ̀tọ̀ ní àdínà àbúrò kájìnàjò bọ́lá bá ṣe fún adó bọ́lá bá ṣe fún aná bọ́lá ṣe fún aná lè bọ́lá náà fún ìyàwó rẹ̀ àsìkò tí nǹkan tó ní nǹkan dáa bí ìyàwó náà mọ̀ sí nǹkan dáa ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ lásìkò yìí òṣèré nǹkan pàrọ̀ náà lásìkò àdínàjò ni àwọn ọ̀sán síbẹ̀ ni ẹni ìlú àbúrò mi kókó jẹ́ ojú oṣù karùn-ún lọ oṣù karùn-ún ọ̀hún ṣe oṣù tètè tó lẹ́lẹ́ kan tó lọ ní àwọn ọ̀nà wá ní àwọn ọ̀nà wá ní àtòkòtà tó wà ní ìsìn kò ní nínú kálọ̀ ní ìpàrọ̀ wọn kò ní ní nínú kálọ̀ ní kàkà fún àwọn ìlú ìlànà ìjáde àti nípa kọ̀tà òbí ní ọ̀nà màlúù wọ́n bá ti lè mú òun fún mi pé ó ti wà ní kó nàlá ó ti wà ní kó yà ó ti wà ní kó ẹ̀gbẹ́ ó ti wà ní kó àbúrò nítorí ìwọ ló ń tó bá rí bẹ́ẹ̀ ibi ọ̀pọ̀ nígbà wọn bẹ̀rẹ̀ ń wọ̀ tó kó wá bọ̀ pé àdúgbò náà ti bọ̀ wọ̀ ìwọ ló fi àtọ́jú àwọn ọmọ jùlọ ìgbẹ́tọ̀ lọ́mọ ọmọ náà kó lábẹ́ àwọn òbí rẹ̀ ìgbà tí wọ́n dédé ìgbà wọn lára àwọn tó jẹ́ ojúṣe wa láti fún àwọn tó jẹ́ ìyàwó wa àmì ìwà mẹ́rin nìkan lára tó kàn tó nà bá mọ ike tọ ìdáàbà àtọ̀tọ̀ inú nípa táwọn bàbá ń ṣe pẹ̀lú ìbàdàn wípé irú ọmọ báwọn wọn ra ajá fún ìwà tó bá wù pẹ̀lú ajá òní yóò sọ nípa pé ǹjẹ́ tó lè ní àbí òní sòrò òbí ní. yẹn wípé nínú àwọn ojúṣe ọkọ sí ìyàwó olùkọ́ náwó fún ìyàwó àǹtọ̀tún àti ìtàkùn wọ́n ti wá àti ìtàkùn. ولا تجلد الوجه ما بلوجه ولا تقاطع قراره إني صوفي يومين قراره إني صوفي يومين ولا تهجر إلا في الليل طبعا كي وافق هذا الفيديو غير ملوزي وفي كوليك وراه ما تجيو بغير ما تجيو كان وفي إبن الله وفي سبعة الله أنفق ojú ń kó wọn sí ọ̀dọ̀ wọn nílẹ̀ kílẹ̀ ló lè lé èyí ń ọjọ́ ìyàwó fún àdéhùn ìyá rẹ̀ ọwọ́ àtúntò ìgbẹ́ náà ọ̀dọ̀ ọ̀dọ̀ àdéhùn ọ̀dọ́lá ṣàkàtì ìlànà tó mọ́kànlá àdéhùn ìyá rẹ̀ ọkọ̀ wọn wò ọlọ́run gbàrà rẹ̀ ṣùgbọ́n kò ní bẹ́ẹ̀ náà ó ṣe tó ó fi gbàdá ìyàwó. ibi tí kò rẹ̀ sí ìwà tuntun ń bẹ̀ kó máa ní ìbàjẹ́ tó kún fún níwájú ọlọ́run lágbègbè àmì ṣé bí mo ti sọ dà bí ọ̀dà àníbi wa nígbà pé òbí síyàwó ìkíní àdéhùn tó ṣe lójú ọ̀nà ìgbòho ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì bẹ́yàwó rẹ̀ gbé pọ̀ pẹ̀lú dáadáa ìjọba ti pé àdínàbà ọ̀sẹ̀ ìyàgbé máa máa ní owó níyàwó rẹ̀ èyí tó tó sáàbì sáàbì onílọ́mọ bá fún lórí tó pọ̀ bó ṣe pọ̀ náà ìnáwó rẹ̀ ààyè níbi pẹ̀lú àti ọlọ́mọ òun tó ní kí ní owó fún bàbá èyí tó ti ẹ̀ wá pọ̀ ní àwọn àkọ́wọ́ àti tó ti bá ní ẹni wípé lára ojúṣe ọ̀rọ̀ fíyàwó ìdílé ìgbà wọn. táwọn àbá ló bí ẹ̀rí òní ayé ẹlẹ́ ẹgbẹ́ ìgbẹ́gbà tó wà láyé kan náà ní ọgbà ìgbẹ́ni onílera ẹni pé ó wà nínú wà lẹ́yìn àárọ̀. láàárọ̀ bákan náà ní pípé à ń tún là sí ara wọ́n tún là sí ara kàìdá ní ọkọ̀ lára ẹ̀sìn ọkùnrin pé kọjá láàrin ìyàwó jẹ́ alá. ويكتب تعليق ولا تولن يده شنو هو وضع في أولا ابتداء أولا يوم من كما ما نصنع عليهم نقول مطلع إليه وتقول إندانا وأنه وتخرج بها إلى آمنة تتجدد تتجدد بين مطلع إلى طبيعه وبيره فتقول له lọ́dọ̀ àwọn òbí rẹ ẹ lọ sí ọlọ́dún tó ga jù ẹ lọ sí ìdájọ́ tó ga jù ẹ lọ sáwọn àgbẹ̀ àgbẹ̀ àti ìyàwó rẹ ìwé ìwé. ọ̀rẹ́ tó ṣe báyìí ká eléyìí ò lẹ́tọ̀. ìyàwó àtọ́jú ìgbìmọ̀ yìí lọ lákòókò lọ́kọ́kọ́ fẹ́. ànábì bí wọ́n ti ṣe àbẹ̀wò nígbà òde bẹ̀ ọ̀gbọ́n máa rí ilé bọ̀gá yàwó. bàbá abẹ́rẹ́ ti sọ̀rọ̀ sílẹ̀ yàwó bóòlù ọkọ rẹ̀ bóòlù ó ń dira dá ẹ̀dẹ́ dáadáa ìfọ̀n ló ń dẹ́ kò rí dáadáa kan sọ nípa ọkọ rẹ̀ ìjà méjì ìsmáyé nígbà wà láti ṣe ìwé àlejò ìsọ̀rọ̀ ìwé rẹ̀. Wọ́n àwọn ọmọ ìgbà máa ń ní ọkọ rẹ̀ tọkọ rẹ̀ lábẹ́. Tọ́kọ wọn lọ wípé ẹnu ọ̀nà rẹ̀ kò yí padà ó kò yí ẹnu ọ̀nà rẹ̀ kò yí padà ó nígbà tí ìsmáyé ń jẹ. Bọ́ọ̀lù lẹ́nu àpò rẹ̀ ń ta. Ẹnì kan bẹ̀rẹ̀ bá kaba yìí lágbára tí wọn kọ́ fún mi máa ń jọ nípa yí ò jẹ máa ń kó yí padà kó yí ọ̀nà rẹ̀ kó yí padà ní bàbá mi ló wà ìjọ sọ fún mi wípé kí n kọ́ níyàwó kí n fẹ́yàwó ní ìbò rẹ̀. ọkọ̀ wo ọwọ́ fẹ́yàwó lẹ́yìn rẹ̀ ànájọ́ náà ìfòyín tí wọ́n jẹun. ìgboro bẹ́ẹ̀ onísàgbà àlejò ọkọ̀ sọ̀rọ̀ yìí bóyá àárẹ̀ kọ́ àmọ́ bóyá ìgbàlẹ́ rẹ̀ wọ́n lè báwọn tí wọ́n pọ̀ jù ní àwọn tí ó wọ̀ ní obìnrin lọ́dún rẹ̀. àwọn èèyàn ti à káwọn àwọn nínú làbí tẹ̀lé ọkọ̀ àkìlì lè ti lọ́nà lọ́wọ́ sí láwọn làbí tẹ̀lé ọkọ̀ àkìlì lọ́wọ́ sí ní à ẹ̀yìn ẹ̀kọ́ ìyá àṣẹ ẹ̀yìn ìyá nǹkan méjì méjì ẹ̀kọ́ nínú ìkíní ni pé bọ́kọ̀ fọ oníṣe bọ́kọ̀ ọ̀hún ṣe ẹ̀yìn lẹ́nu ọ̀gbẹ́ láàrin ọmọ tọ́kọ bá ṣe dáadáa lọ́jọ́ mọ́kànlélọ́gbọ̀n tọ́bí ilé kùnà láti ṣe dáadáa lọ́jọ́ kan tó ṣẹ́kù kò ṣe dáadáa níbi ò lè lọ́wọ́ níbi ò lè rí níbi ò dáadáa níbi ò lè rẹ̀ ṣe ní ẹ̀jẹ̀ àgbègbọdọ lọdẹ kúnra bóun ò sì kílò ọkùnrin tó kù ó ti wù tí ò sì wù lẹ kò ní sí kúrò ní òkú rẹ ẹ. bákan náà látara nínú àròjọ ọlẹ́sìn ta kò fún ọkùnrin tó lọ́jọ́ mùsùlùmí tó lọ́jọ́ ìdí ìtọ́jú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní àti máa wò pé ẹ ẹ lè ṣe déédéé ìjáde máa wà bá àtijọ́ wa ọmọdékọ̀ fẹ́ fẹ́ kẹ̀mí lẹ́gbẹ̀dá fẹ́ kẹ̀mí náà ìbọ̀lọ̀ ń gbájú lọ́nà kùrá ní pé wọ̀lá ń sẹ́sẹ̀ fi ń káńtà àdìyẹ báyìí náà nìyẹn láàyè wà lọ́wọ́ àwọn ọmọ fàlà àmì ìlú ìlànà ọlọ́run bẹ́ẹ̀ ṣe lè wò kẹsàgbá gbogbo ẹgbẹ́ bá ti ní gbèsè ẹ̀mí ìṣe. ọlọ́run tó wá sọ bá ń níbẹ̀ mọ́ iná ló tún sọ fún anú sọ́dọ̀tò nìta ìpè fàǹkìlù máa ń lọ́ba lọ nínú nìta ìpè náà náà ọlọ́run yẹn fẹ́ èyí tẹ́ bá lọ́ba bá ń dà lọ́dọ̀ ní jùlọ lóbìnrin ẹ̀kẹ́ méjì ẹ̀kẹ́ mẹ́ta àti bẹ́ẹ̀ lọ́dọ̀ nǹkan ìmọ̀lẹ́sẹ̀ déédéé ẹ̀jẹ̀ wọlé ọ̀rọ̀ ẹlòmíì lè máa bẹ́wà ní kúrò àná ṣùgbọ́n náà sọ̀rọ̀ rẹ̀ yóò bá ó lẹ́yìn tó bá jẹ́ kí ó yóò máa kó oúnjẹ rẹ̀ fún yín ọlọ́run ọba ní kí ọlá àkíyèmí ọjọ́ mọ́ni lọ́wọ́ níbi dídá ẹ̀dá ọjọ́ mọ́ni níbi àwọn òfin rẹ̀ èyí tó gbé kalẹ̀ ọjọ́ mọ́ni ọlọ́run ọba ní kí ọlá tó bá ní aṣọ déédéé ìta lè ṣe ìyúnbẹ lọ́wọ́ ìta lágbára lé lórí oní kánìtì obìnrin méjì bákan náà kánìtì obìnrin mẹ́ta bákan náà èyí lè ṣe déédéé nífẹ̀ẹ́ kódà bí àwọn ọmọdé yàn ń bí èyí ò nífẹ̀ẹ́ kan ìkan lọ èyí ọ̀kan àgbélé èyí ọ̀kan gbọ́dọ̀ gbélé ní anábìyàn ṣáà yìí nínú àwọn méjèèjì lọ́wọ́ ọkùnrin ọkùnrin lọ́dọ̀ ó nífẹ̀ẹ́ ànábìyàn. láti lóbìnrin yẹn láti gbọ́ fèrè ọkọ ọkọ rẹ̀ ó ní ọ̀sán lọ fún ilé ìgbẹ́ lọ́ba sílẹ̀ tó ọ̀nà alálùbáríkà irú òbí báwọn ó nífẹ̀ẹ́ rẹ̀ mọ̀lọ́sọ́dọ̀ rẹ̀ ní kájọ́ kan ọ̀dì òdìbò tó báyìí lọ́wọ́ láti fòrí bó ṣe ń dé láti kú báyìí tí àwọn èèyàn ìjà tuntun kọ́ọ̀sì á ń lọ wálé ẹ̀dẹ́nu géètì bó ṣe ń jókòó báyìí ó sì ń tàlíbà tó bọ́ sí ìyàtọ̀ tírù mi báwọn àdìgbò ti wípé sùn lọ́lá nífẹ̀ẹ́ wọn jọra wọn lọ sùn yìí ni wípé sábà ń pè ní ìbànújẹ́ àwọn dédé kan bẹ ti ṣe pé ìmọ̀ ìlànà láti ṣe lórí jẹ́pẹ̀ yìí ṣẹlẹ̀ wọn pẹ̀lú ọlọ́run àti ìrọ̀lá ìgbó pín ọrùn láàrin àwọn ìyàwó rẹ̀ náà ọwọ́ àti ìjọba náà fi tọ́ ọ̀nà ọ̀hún náà ṣe déédéé mbẹ ìkíní lábàlá púpọ̀ rẹ̀ nínú ilé ìyàwó àti ìyáálé àwọn àṣìyà ìgbà àtìgbọ́ta kọ́kọ́ máa ń wà ní ìyáálé àtọkọ tí a ti kọ́ wà láti di ọdún márùn-ún tó ti ní tọkọ tẹ̀lé ọdún ìyàwó tó wá tẹ̀ dé yọ̀wá máa fẹ́ pé gbogbo ohun tó ti rà sọ́dọ̀ ìyàwó kọ́ wà lọ́dọ̀ náà lẹ́ẹ̀kan náà rà ẹsẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ẹsẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí nínú àfún ní ọmọ àfọyín ní tó bá rà fún nínú àfọyín ṣùgbọ́n kọ́ wá ra ìgbà àbáyá oní twenty thousand kọ́ ra fúyàwó oní ten kọ́ ra fúyàwó kò ṣe déédéé bẹ̀rẹ̀ àìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ìwé tó ṣẹlẹ̀ ẹ̀yìn ìdánilẹ́ lẹ́yìn nílẹ̀ mọ́ ìyáálé òun àtàwọn ọmọdé márùn kò fún ọdún ọmọ tó ń jáde ìyàwó tó ti mú ara kan àbọ̀mọdé tẹ́ ó tẹ̀ mọ́ ìyàwó tó bá ṣe dédé kò ṣe dédé láàrin tó yìí máa kẹ́ fúyàwó kọ̀ọ̀kan lówó oúnjẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọ̀nà tí a náà lọ́tọ̀ọ̀tọ̀ àyà tó ṣe dédé ìtura àwọn onígbọ̀ ọ̀rá kàlá kàlá ọdún one thousand àpamí àpamárùn ọ̀rá fúyàwó yìí ìyàwó wọn sẹ mátínà rẹ káníyà rẹ àwọn àlọ́wọ́ gbé ní fọ́tẹ́lì ọlọ́pàá kọ̀ọ̀kan twenty five thousand kò ṣe déédéé tán tí àwọn ọmọ ẹ̀ka lè ṣe déédéé ní ìbára fẹ́ ṣe déédéé lọ́wọ́ ọwọ́ déédéé tó lọ́nà tó bá àti ìṣe oníkánífẹ́ àwọn méjèèjì láta náà eléyìí kò lè ṣe déédéé ẹnu alábà láti ṣe déédéé láwọn abala bí láti lè ṣe déédéé ṣùgbọ́n tí ò ṣe déédéé kí ni tí ó jẹ́ ìjìyà fún lọ́jọ́ gbẹ̀dẹ̀ kíá ẹ̀já gbọ́n tó ti ṣe lọ́wọ́ من كانت له امرأتان فمال إحداهما دون الأخرى جاء يوم القيامة شقهما علم إن فتقول يا أمي فمال إلى إلى إحداهما طوافي الله نعم بيت سيقول لي بام طوافي يوم القيامة yóò wá gbọ́dọ̀ gba ìpàdé lẹ́nu tó ìkànnì ìlẹ́sìn pé ara rẹ̀ ọ̀wọ́ tó bá jẹ́ òbí dàgbà tó lára táwọn máa dáhùn àná kó tó lè bọ́ lọ́wọ́ àwọn ìyá Entonces pues es una leva, ¿no? Es una leva suya.